àfáwà Muhammad Siddiq Minshawi ń sọ́láyé pánpá mistakes tí àwọn yẹn máa ṣe ìkùnútùrù wòtù sanma 4 تخصيص القنوت ذكر بوقت معين بوقت معين كما مو كان pàtàkì ṣe inú àsìkò yìí nìkan láti máa ṣe kùnútùrù wòtù ذهب إلى قوله بهذا أما تنكر عمليه كثير من المسلمين وكانوا كانوا والشافعية والشافعية كثير من الناس في تعديل وقت القنوت في صلاة الوتر pé wọ́n yapa pé yapa ẹnu lórí pé ká mú àsìkò kan láti máa fi kùnú tó wétì ní ìrìn wótì nínú ọmọ ìjẹ́ aláwọ̀ fi من يعلم اهدنا فيما هديت وعافينا فيما عافيت من من جعله في نفس الأخير منه من يراه بفاسك كتير عن شيء كتير كلام شيء من من قال بل في نفس الأول منه ومن يراه بفاسك كثير عن في نفس الشيء الصواب يجو القنوطة في وقت لا يختص بوقت معين من السنه

أي هجة وديوة نمبر فايف قول أم أشهد وحسن عند سماع القنوت ثم أنت على القنوت لو أعوان أشهد مجري بي متأكد أدلني أنقوا قنوت كثير من المصلين يرددون كلمة حقا وأشهد ويا الله أقلق ما تلقنوا ثم أنت على القنوت منه حقا أدلني هذا مجال به أبي يا الله يا الله يا الله الفاظ اخرى ما بلوم مي عند اجتماع الدعاء والقنوت من دمان دعاء القنوت وهذا من سمرة الصغير والنوع سيد مقاسم سيد أنه لم يستحق من الصحابة من صحابة رسول الله صلى الله عليه وسلم أنهم كانوا يقولون ذلك حال سماع الدعاء والقنوت ní ààrí gbà ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ àwọn sábẹ́ ìsìlẹ̀m tó máa fi bẹ́ẹ̀ máa ń gbọ́ àdúrà kùnúùtù balwar sabit anhum annahum kanu yu'minuna ala dhalik sai ta su da da Allah ko ma sai amin amin ay yaquluna amin ma widan fi amin ka يسن الإمام جهر به ولو قضاء إمام شافعي يعني سنة نفين جاء إمام أمه وشكري رب تكون بثاني والمام يأمن على دعاء الإمام مام في يوم في آمن بلا دعاء إمام الله تعالى عالم لما كيف نصر وجهه بالدعاء ما فوق أورا جنبه الله وعاد إعادة عامة الناس إيه قال أنا في القوانسي قال إن منهم من يمسو رأسه لمن يرث ولا أريده في جنيه ذلك إلى مسكو تدريكيه فورا أري موجود ما بقراره متضع يقولون الشجاع تقول يقول بعد بلا سع والبركة بلا البركة قال عز بن عبد على عز بن عبد السلام فهو عز بن عبد السلام ذلك لا ينفع الوضوء بيديه من اجل الدعاء الا جاهل وسوى عز ابن الاسلام لا ينفع وجهه بيديه لكن ما فوى ومجى راوجو باب سبعتا ويبالغ من اقبل الدعاء ما سبعتا الا الجاهل وقال اي مكان ولا مصراني اي مكان لوبا في كريم اقرا ومصلين القنوت أخطاء تتعلق بصلاة المغرب كده من إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وبركاته زيادة زيادة on the previous uh, recitation we said to add anything on that uh, kunut it is Gibeah. That is how Imam brought it. And you see the last 10 days of uh, Ramadan, a lot of this connotes is listed. And I don't think there is any mosque who stops and wear this as kunut uh, trend. They always make addition. Is it every addition or any other dua or prayer that is added that is addressed at Jihada? the best thing is to stop when it is stopped. Don't put in ziyada. Go to water. If it's nawaz, you can pray any prayers, locate any vocation, you can go in line with what is happening. Nawaz means what is happening. So what Qunut al-Witr is has been revealed. Because Allah, Rasulullah have taught Sayyidina Hassan, their grandson, What would this go to the go to witness? And if we think deeply and uh, ponder over the dua, it encompasses everything. Everything you need in this world is there in the Quran. Said, Allahumma hadini fi ma hadayt. The dua. Oh Allah, guide me in things that you have guided. Wa'afini fi ma afayt. Oh Allah, protect me in things that you have prevented. barik li fima atayt oh Allah bless what you have given me my children my wealth my earth my property bless it barik so Allah save me from the the of sin. you have destined to happen فإنك تبدي ولا يقضى عليك the sin, nobody will destine upon you فإنه لا يظلم وعليك there is no nobody that will use you while you're taking as your friend من ولا يعلم أن الدول هنا يسلم إن تبدها بارك ربنا وتعالى give it to you the most high this dua if you talk about it very well it values everything this is this one in the hereafter so prolonging dua I always say that I always say that the dua the Quran and the dua from the sunnah is so long not praying dua that will take five minutes you are praying no you can then dua dua dua dua dua. Dua, different the Quran or see a longest Quran dua is the one in front of the baqarah and the one in front of the Al-Imran قال آمن رسول ما أنزل إليه من ربي والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله كانوا فرق دين أحد من رسل وقالوا سمينا وأعطانا سبحانك ربنا وإليك المسجد هذا الدعاء يقول ربنا لا تؤاخذنا الآن عشان نتكلم بس دعاء لكن نسأل عالم رواية لا ربنا يدخل النار فقد أخذتك ما للظالمين من أنصار ربنا سعيد مناد الآن دعاء القرآن what we need is how to be righteous how and fear Allah pé ọ̀sùnṣẹ́lẹ̀ taught his uncle ibn abbas radiyallahu anhu says yo rasulullah teach me dua which I will supposed to Allah's given prayers he has given prayer that he will be teaching Allah with it during his prayers the Rasul سيدنا عبد الله سيدنا عباس was not pleased he wants every dua so after some time he talked to Sultan Abdul I forget about that dua he gave him and he asked him يا رسول الله ليه الدعاء أقول في صلاتي أيها رسول الله قد الدعاء which I will be thanking Allah with it in the prayer يا أباسي أو أباس يا أم رسول الله يا أم رسول الله قل يا أم رسول الله بسم الله عز وجل والعالم بسم الله اللهم إني أسألك في الدنيا والآخرة اللهم إني أسألك العافية في الدنيا والآخرة It was the short, but it's completely different hereafter. Allah will not, that will not worry you. You don't be disgraced. You don't be useless in this world. You don't be punished in the, in the grave. On the day of Kiyama, you know you receive your, you come to the judgment. You end up paradise. You, you, you, you, you, So it's simple and short dua, but it's contains the truth. Allah Ta'ala. We are aware the beautiful nature of the Prophet Tahajjud. He could that when he stood on, on standing in prayer, stayed very long, at the time series of verses of the Quran. Then when he comes to Ruku, it is, he will stay in Ruku as long, almost as long as when he was in in the standing position and his sujood used to quite prolonged. When he raises, okay, when he raises up to, to the some recruit to stand still, he will also make dua. Then he comes down. But my, he he goes up. My point I want to exercise. Okay, so naturally, my point I want to exercise is the when one's head is on the ground, what is the ruku? The ground you make at that very period, the simply is very long. So, what do you say about that? No, the ground you make when you are introduced does not mean it should be very long. And one of the people in the sujood doesn't mean that all the time in the sujood is, is invoking Allah. He used to say, Sujood, Kudu, Sabah, Bumbai, Katu, Waruh. بأمر بها العالى all this dua has been said when he, he will be in a sujood or in a ruku subu'un qudus min rabbil malaikat wa atbita ma fi kan he has seen it and even if it's dua it's not a simple dua various dua he will do this and do that but not the dua when it's in sujood and the ruku not the dua from the Quran أن نريد أن أقرأ القرآن وأنا ساجد I'm forbidden, it's forbidden to me من ذكر الله والدعاء القرآن منع من الركوع أو من السجود وفي النوت يقول والله تعالى ضد الدعاء اللهم إني أسألك من نافيا وأعوذ من إنه لا يسر اللهم إني أسألك الهدى والتقى والعفو والغنى اللهم رمك عبد فلا تكلني إلى نفسك السعيد لسانه كله لا إله من الدعاء من الدعاء يعني سجود بقد كل دعاء you make you you fabricate your own uh, dua no just five. when we have five conditions of dua through dua five conditions of dua which we always need our prayers to, to be responded to Allah from Ta'ala the first reason is what we call al-Ikhlas invoke Allah alone kulli ma'adu rabbi wala ushruk bihi ahada say I will invoke my Lord my Rabbi alone I will not associate any partner with him. That's the first thing. class. Number two, al-mutafa'a. You should always make sure that you follow the Sunnah Sunnah in the dua. Don't you dua yourself. Whatever you need, the Sunnah will guide you to the proper dua. To say, if one thing to Sayyidina Ali, say, Ya Ali, please help me. What do you want? Say, there's death on me. Say, I want you to say, there's death Is it up to the mountain of gold is correct? Say right. I'll give you dua. If your debt is more than the mountain of gold, I will clear it for you. You say, Allahumma afini bi halalika and haramika, وَأَذِنْ فَلِكَ مَنْ سِوَاكَ Simple as it is. ما كنت إلها make it a complete process. Don't allow today and leave it tomorrow. No. Make it a complete process. Be praying. Be in Allah. Allah says, "Qawabum ud'uni astajib lakum." invoke me, I will respond to your invocations. Number four, al yaqeen. You should make sure you are sure that Allah will respond to your prayers. Islam said, "Ibu Rabbakum wa antum muqinuna bil ijaba." Invoke me. and be sure that Allah will respond to it. Number five, the last one, invoke Allah with humbleness. When you Allah, I think you are praying, Hello, ala the al-karim. Okay. Are you joking? صلوا على النبي الكريم اللهم صل على محمد حمد الله تعالى اعلم I want to come back to that. On my own, I don't know. I want to make uh, inquiry on the dua on the last 10 days. Most area where tahajjud is being performed the last century of Ramadan. Are you saying even on the on the on Saudi uh, Mecca and Medina, you they make wow their victory. Because you, you even forget that they are simply you you have got their simply. Are you saying that is is bigger according to what this man is saying? If you are saying that the man are saying that you are not, I can't see that me. Quran said that there is no long dua. What the Imams they do many dua, they do this dua, they do this dua, they do this dua. So after the uh, uh, after the Kunut Witr, the other dua with Kunut Witr. Kunut Witr is being done on its own. And others, uh, all right. But, the one is from Muhammad Allah. They are praying, they join Qunut al and Qunut al together. You see that when they pray, they invoke Allah from Allah of Muslims throughout the world, Muslim Ummah, throughout the world. This is mostly what they have, they have been praying for. Wallahu ta'ala alam. Na'am. Assalamu alaikum. Wa alaikum wa barakatuh. Ara kun gabi a ṣe mọ̀ pé Rasulullah sallallahu alaihi wasallam gbà wá níyànjú. Nígbà wá fẹ́ ṣàdúà akọ̀yìn ọlọ́run náà ìdáká ṣe àtàkù fún rọ̀kìgbà tó bá lọ́nà wá ṣe àdúrà tàbíkì inú kọ̀nọ́tì wítìrì yẹn ìdílé lẹ́yìn abá ké kúrátù nìdásí náà kéèyàn ó yan ọlọ́run yóò ṣe àtàkù fún ọdún kó tó ṣe kọ̀nọ́tì wítìrì àbí bá ti kí náà sọ kó kàkà kọ̀nọ́tì wítìrì kárí ẹ̀bẹ̀ kò sí àfikún kankan lẹ́yìn níwájú àti lẹ́yìn. bẹ́ẹ̀ ni ìdílé àdúrà nítorí ìyẹ́lọ̀ wọ lójú kùránù lọ kùránù ń kíkọ́ ìṣọ́ ọba lójú zikiri inú tó kí lọ kùránù náà tó kí ẹ̀yìn náà wà ní kùránù ẹ̀yìn náà wà ní kò sí zikiri kan tó lọ́sí tó kí kùránù tó kí ọ ó ní ẹtì yín náà ọba ṣíṣe náà ló fi ṣe kùránù wíkìrì yẹn ó ti yé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wà fún ìṣúná ẹ̀ Allahu ta'ala alam ó tó ọmọ tó ti lọ sí fàájì tó ti lọ ìdẹ̀ndẹ̀ fún ìṣẹ́ gbogbo ìṣẹ́ lọ ẹ̀ ó ti wà always Islam fẹ́ kí yẹn ṣe nǹkan yẹn bí alẹ́bí Muhammad sílẹ̀ ti fi bí fikún bí ti fi yọ ọyọ kù ìfikún àbí ìkó oníyàbí tàbí tàbí nǹkan tó ṣe ní gbogbo àwọn èèyàn bí ojoojúmọ́ àrán náà kọlẹ̀ nípa arákùnrin bàìlí tó wá sí Mẹ́kà nípa níbi sísẹ́lẹ̀ Mẹ́dínà fún wọ́n gba Islam wọ́n pààrọ̀ sílùú wọn bọ́ọ̀lù sí gbáwẹ̀ ọdún kejì ló gbọ́ wá wọ́n bá kí ẹni sílẹ̀ wọ́n pé ànábì dáhùn ànábì èbì kò fún dóhùn mọ̀lá dámá ni yá ń sọ ọjọ́ àpẹẹrẹ màmá ànábì ní ìjẹ́ ẹ̀mà náà bí ní bàìlì tó wá bá ń gbé ní ìgbọ̀gbà ìsìlámù àbí àà bí i gbà ìlọ kí ló mọ ẹgbẹ́rẹ́ ìlú omi gan ní mo kú mẹ́mú bẹ̀rẹ̀ sí dáwẹ̀ ni ànábì ní agbáb kọ̀nẹ́fẹ̀ àbí òfin ìjẹ́ rẹ̀ alábì ìjẹ́ dáwẹ̀ gbà ẹ̀ àwọ̀ tó bá ìṣẹ́ rẹ̀ ṣe wá bèèrè lọ́wọ́ wọn pé bó ṣe rí kò sẹ́rì fún kò sẹ́rì fún ó sì yé wa always ṣe ń tilẹ̀ sí ní kí wọ́n ṣe bí wọ́n ti fi rán mọ wa kéde àìsà rẹ̀ mọ ní ìlà amẹ́lẹ̀ ni alẹ́ àmúrúná fọwọ́ rẹ̀ ẹ bá yìí kíkan àwùjọ gbà yìí tá abúlé sí rí wọ́n fa ọ̀rọ̀ tí mọ́mọ́ ti dùn ha bì sọ ọlọ́kùnrin àti báyìí lẹ́sìn rẹ̀ ọ̀rọ̀ yẹn nípa àwọn àkókò àkídà ọ̀rọ̀ tó di nẹ́gẹ̀ ni dáàmà mọ́mọ́ ti dùn ha bì من القرآن بقدر مقبول عليهم الضالين آمين أما يهود النصارى مقبول عليهم أما يهودني كواسين يهودني كبتاوي يهودي بقبع إسلام كايا إباوي يهودني عبد الله بن إسلام بقبع إسلام الله سيسلم هذا مسلمنا مقبول عليهم wọ́n ń lọ́dún ha ní ah, àwọn ẹ̀yọ̀ tó máa bínú sí lẹ́nu pé ìyàwó dámò tó ti pàtẹ́lì náà bínú sí tó bá ń tẹ̀lé mùsùlùmí mùsùlùmí pẹ̀lú ìfúnmáàrò tó tọ̀ kìlì wọ́n náà wà lọ́mọ fún ìjàlẹ̀ yìí wọ́n lọ gbọ́ọ́lé ní ọ̀nà àdébíyà wọn nà sọ́ra ni tí wọ́n ah, nà sọ́ra wá ní ìwọ mùsùlùmí náà tó bá ń kẹsì kan tó lẹ́rìí ìlúkùn tó kọ̀ lálẹ́ yìí táwọn ní oní láti kùrán táwọn náà sàbí tó bá rẹ̀ fún un ń gbọ́ ní ìlàwà mùsùlùmí gbogbo tó kọ̀ láyé rẹ̀ ní kí o ní ẹ̀ sí wọ́n lè fi ní sí ẹ̀ka àrí rẹ̀ o mo lè tẹ́ àdàfà àṣàbà lóṣù tó dànù láyé wọ́n á ti tó tóbi sí ìlòṣe tó bá wà kọ̀rẹ́t lọ́wọ́ àdìrá ni رسالة فأخطر هذا من شيء هو فلو أجر أو أوني أوني أوني أفو أوني أمين أبي أو أو تنقيا إجمال ما تسألي في القرآن تسألي في الحديث لا يبقى ذو أبوته mo ní mo ní ilé òde ìlànà ìtura náà nígbà yìí kí ẹ fọwọ́lẹ̀ mẹ́ta àbí kí ẹ fọwọ́lẹ̀ máa torí ọmọ jù ẹ máa rún àbí ànábì sọ̀sẹ́là wá sọ̀rọ̀ lájọ́ kan wọ́n sọ̀rọ̀ láyé wọ́n fi ní mẹ́ta mẹ́ta mẹ́ta fún ọkọ̀rọ̀ gbọ́dọ̀ wọ́n wá ní ààrà wùdó ìyí wùdó àmbíyá ẹ̀kọ́ mi ilé ní àdúrà tèmi ìtàlù aláwọ̀ nígbà lọ́wọ́ tó ti rí mi lọ́nà láàdà àlẹ́ yìí ẹni tí bá sì ní mẹ́ta mẹ́ta lọ kàkùn ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ àmọ́ ń làákà ìjà ní gbogbo ọgbẹ́ gbogbo kí ẹ fúnra mílẹ̀ márùn ló dàgbẹ̀ mẹ́rẹ̀ àwọn kò kéré àmú kò sí ní èdè ìsẹ́lẹ̀bí ni kò sí ó bí yé wa kò sí àyè fún ẹ ti sí ìbẹ̀ lọ nígbà bá sí ìsọ́n fún ìrẹ̀ ìmọ̀ ọ̀la ọ̀rọ̀ yẹn mo máa rántí dáadáa nígbà alákòótọ́ mi àwọn àṣewáàzì ní pọtumẹ́tù àwọn àṣewáàzì ní ìpínlẹ̀ nígbà bá ní ọmọ ẹbí kíkà àwọn nìyẹn lé ibi republic àwọn adílà àti wà ní àwọn ará kúsọnù tí wọ́n wá àwọn ará pọ́nmọ́tò wọ́n lẹ̀ wá wọ́n ní àṣàlámù aláìkùm àwọn àti ẹ̀sìn ìjọba ní ọdúnwò nípa àfọ àjẹ tó wà nù ìyàwó fún ọ sí ìjìyà nípa tó ló yẹ fún ṣe ma ṣe hundred hundred ọlọlá hundred alhamdulilayi hundred aláwọ kọrọ ní takitakitakitaki kati ṣé òun yẹn náà lọ wá omi àwọn wá sùn lọ ọlọlá ìṣàl kẹmà tó ó bá ṣe àlámà announcement àwọn tó máa fi kìí bí ẹ̀yìn irun àbọ̀ wà dẹ́n náà ọlọmọ bá dìde lọ́lọ́ bá dìde pẹ̀lú wọn wọ́n á gate ojú àlá ni o ó lè mú gate ìmọ̀nyá ẹ̀fọ́ lẹ́lẹ́bà wọ́n kú kọ́ yìí ẹ̀rẹ́kọ̀ọ́sì ti wà níbẹ̀ mọ̀sí kúrúkọ́ mọ̀sí kúrúkọ́ lọ́wọ́ kí ah, àwọn èyí ti ṣe tòun lọ ní lọ́wọ́ lórí pọ̀ ọdún tòun náà ti fi ṣe wọ́n wá pé kò tiẹ̀ kọ́ọ̀lù lóru náà ni wọ́n lè bá wọn pé ẹ̀ kókò sí mi ní kókò rẹ̀ fún rẹ́kọ̀dù ọ̀dọ́ ah, àwọn tá a pè é àwọn tí wọ́n fi kùsù jí subhanallah alhamdulillah allahu akbar ẹ̀yìn ìrìn náà pé wọ́n ní à ah, àwọn tó máa ṣe láti láti kiri láti rí ẹni ẹgbẹ́ pọ́pẹ́ lọ sí pé ní hundred hundred ló máa ṣe lọ́bìọ̀ ẹni tó kọ́ ẹ̀kọ́ máa ṣe hundred hundred lè bá àwà júlá rẹ̀ tó wọ́n fẹ́ rán ẹbí Muhammad sallam láti kiri kiri pé tó wọ́n gbọ́dọ̀ lè bá àwọn ìkàdé ọ̀rẹ́ yìí nù ẹjọ́ yẹn olóbẹ̀rẹ̀ ti rí ẹni kiri pé ó ń tó wọ̀nyí lánàá simple thing ilé ètò ayé gan-an ẹ̀yìn lọ sí ilé ẹ̀yẹ Islam àwọn afọ ní ìdíjìtẹ̀ wọ́n ni bí ìfọ́kàbí agbẹ́gbẹ́mọ́ akọ̀nìyàbí wọ́n ni read the following questions carefully and answer three out of the five questions kí àfá àlúyò kí ó kí yí inú yí kí ni ó kì ó kì ó kì láwùmí ó kì kọ́lù yóò wà àbíkọ́lù yóò bí àkànjí àbí àárín ọdún ọjà nílẹ̀ àjàrí ọmọ bílò náà inú ẹ̀lú ọlọ́run náà ló wà wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti wá fún ní pínpínlẹ̀pà ní pínpínlẹ̀ tàbí yunifásitì ọwá òwò wọ́n ní ìsúnṣẹ́ read the following question carefully and answer clear the last question wọ́n ní èmi àjẹmí wọn bí lò ó ní èmi nígbà mẹ́ta lọ́dọ̀ márùn-ún lọ́dọ̀ márùn-ún yìí ẹ ṣeun ó ní ìdòdó tẹ̀lé kí ni instruction bẹ́ẹ̀ lọ́rọ̀ ti ṣe rí bẹ́ẹ̀ lọ́rọ̀ ti ṣe rí ní instruction tó náà fi náà lébi Muhammad arákùnrin kan pè ní Sa'id bin Musayyib musulmi náà wọn àtàrí ìdílé àwọn mẹ́rin lọ báyìí àwọn tó hàn jù ọkọ̀ gbogbo wọn ni Abubakar Siddiq lẹ́yìn náà Umar lẹ́yìn náà Usman lẹ́yìn náà Ali àbí ẹ̀kọ́ ni nínú àwọn tábì yìí aláwọ̀ mẹ́rin kan tó kọ̀ bẹ́ẹ̀ ni wọn àbáwọn wọn ọ̀bẹ tó fi wọn lọ́nu wọn kí ni wọn ni sẹ́yìn nínú kẹ́yìn báwí kí ni wọn ni Hasan Basri kí ni wọn ni Umar bin kí wọn ni eh, oṣù kọrọmi amẹ́rin àwọn ènìyàn pé oṣù kan tó bá bákan ẹlẹ́kẹ̀ẹ́ ọgbọ́n arákùnrin kan tí a nílẹ̀ ìmẹ́mù ìdílé tí a nílẹ̀ sí àṣíràmù àlékún tí a nílẹ̀ sí àṣíràmù arákùnrin ọ̀rọ̀ ní ìsìnkú tó báyìí ní òun kan sí súnà náà nìyí àǹdẹ́bí Muhammad tí a fi wá gbọ́ ti kìrìmọ́ lẹ́ẹ̀kejì kò sí dẹ́sí àgàgà máa àfihàn kàtà sí jẹ́ ní ìkìlẹ̀ mi báyìí sàkún pé ẹ̀dùn sẹ́yìn ọlọ́run tún gàjẹ́ alábà sí gbogbo ẹ̀yẹ mẹ́fìlà ni ọlọ́run ní fìlà jí gbogbo ẹ̀yẹ mẹ́fìlà ọlọ́run fìlà jí ó tún kọ́ yapa fún gbogbo ìṣẹ̀lẹ̀ ọgbọ́n ọlọ́run ni فليعذر الذين يخالفون عن الامر ان تصيبهم فتنه او يصيبهم عذاب عليم àwọn tó máa yàtọ̀ sínú wọ́n lè rámi sílá ti pọ̀wọ̀ náà máa ń tó ṣe wọ́n dẹ̀ sí àyà yìí ó ní ìlà fún lọ nìyẹn wọ́n ń gbà fún ẹ̀yọ kò sà wọ́n àlùkò ìṣẹ̀lẹ̀ àbúlà. àwọn ìdí tí ní ibẹ̀ tí ẹ̀ ta mọ̀ pé bóyá kò bá tó àmọ́ tí ẹ̀ bá lọ kí ẹ̀ ò rí tí ò make impact níbẹ̀ yálà tó júwe wọ́n fẹ́ ti dúkẹ́ ìjọ ẹnì kò bá mo kí o bá wọn jẹ àwọn èèyàn tí kẹ́ ẹ̀ bá lọ gbogbo àwọn nǹkan bí ìtura tó mọ̀ sí ìyẹn bá rí yàn bẹ̀ ó fi hàn ní opportunity pé ọ̀pá ìtura ti fún alẹ́ níbẹ̀ yẹn èyí ó sì rí nǹkan correct ìkẹ́ ẹ̀ bá lọ rú ìjókòó yẹn ìjókòó ti kó ti dì sàn ni ìkẹ́ ẹ̀ bá lọ rú ìjókòó yẹn tí ìpàdé àníyàn pé bá fún mi ní ìdọ̀ndà láti pípẹ́ mi náà contribute máa rí nǹkan kan ṣe àkóso bẹ́ẹ̀ lẹ́lẹ́kìdì ni pé ọ̀ọ́kú tí wọ́n rí àlámọ̀ tó bá pé àpá yí ọmọdé kí ló náà nǹkan kan mọ́ra wọn àbí bóyá ẹ̀kọ́ mọ́ láti tí wọ́n ti rí yàn wọ́n òkú wọ́n fún yàn ní opportunity tuntun ìṣòwò àti fún wa ní ẹ̀nà dẹ́gbẹ̀ pé ìṣẹ́yìn ó sì níwọ̀n bá bóyá àyà kan àbẹ́yà méjì ni tó sàǹfààní ju kó jẹ́ pé àwọn tí wọ́n àwọn àpapọ̀ wà lórí jù bọ́lá pé ogbó ni ìjọba táwọn fẹ́ gbà sí so irú ìdíkó yẹn tí yẹn bá lọ irú ìdíkó

ìjọba ìsàláìsì ní 1982 torí 10 years lọ́wà láàrin ikú aládìí ojú ọ̀lẹ́ Ibrahim oyewole àti àbúrò wọn e etc 92 náà làwọn náà kú ilé ìkú ní 82 nkú 92 tó wọ́n á fi láàzí ní Kano road ní Kano road stroke Adija road ìgbìyànjú àmọ́ra sí Adija road yẹn láti dúró Adija mosque ti Kano road nígbà yìí wọ́n ti wá àzí kàbàlú ti jọ́ọ̀sì wọ́n ti wá àzí wọ́n sọ wọn pé ìgbà dípò yìí dípò gíláàni dípò gíláàni mẹ́rin bẹ́ẹ̀ wọ́n ti wá àzí ìgbà àzí ẹgbẹ́ mi dípò yẹ wọ́n ti fi ìgbà dípò dípò gíláàni wọ́n sì mọ ìyàgbá wọ́n gbé àwọn àti dípò sọ́nà kúrò sí kanú wọ́n á ní ìpè kàdàrà wọn wọ́n á ní ẹwu sí àbùdá yìí sọ̀rọ̀ ọlọ́run fún wa wọ́n ní kò bídà ní ìpàdé kò bídà láti dàgbà ní irú ìdájẹ̀ yìí ẹni tí ó rí pé ó ti fi ọ̀rọ̀ wọn yẹn ó ti kò bí gbogbo ọ̀rọ̀ tí alájà gbàgbé sọ tó lójú gbogbo ẹjẹ gbogbo bídà tó gbọ́ ọ̀rẹ́ kí hàn àkókò ẹ pé kí o kò tó pè obìnrin ẹ̀ka ni sì ń bẹ́ẹ̀ aláìkó ti pàdé kìíní ó gbé aláìkó ti ti ìjọ kejì ó gbé aláìkó ti ti ìjọ kejì ó gbé aláìkó ti ti ìjọ kejì dáàmà ìjókòó ìtààríà òkú mẹ́ta ní ṣẹ̀dá ìgbéra yìí wọ́n parí ra ilé ìyànjú kan olùkí ra ìpẹ́ àìsànlẹ́jì òní ọmọ ẹ̀kọ́jọ́ orí ẹ̀ wọ́n ń jókòó àlójẹ́ àǹkọ̀pọ̀ nígbà ní àfi ìyàwó ọ̀dákú nìkan ṣe ní agbára ìkó gbọ́ ní oṣù mẹ́rin àti mẹ́ta kíbi ìyàwó fáìn kíbi ìyàwó ọlọ́ṣẹ́ bí ìyàwó bí ìyàwó wọ́n ní fi sọ́bàrá àti buwáàzì kọ́ buwáàzì fún wọn fáyàn ẹni ṣe ó di agbábi ìjọ ìbákiri àmú ara ò ìṣe ìbàlọ́bà ó di wa wàláwò tó wọ́n fi ṣe oúnjẹ ìgbésí rẹ̀ ó di yé wàláwò tọ́lá. ìfọwọ́ra ojú kan ní ẹnìkan ní fọwọ́ra láwọn ẹ̀rí wà pín yẹn fọwọ́ rajú òdi bẹ́ẹ̀ tó lábọn tó ti jà mẹ́ bẹ́ẹ̀ ìpínlẹ̀ náà bẹ́ẹ̀ ọlọ́wọ́ tó àlàlà náà. Ìjọ ẹ̀ lórí Alkùnrin tí ó ọmọ ọ̀sùn ṣe ìrẹ́ ọ̀pẹ̀lẹ̀ kalórí nínú Alkùnrin bí àbí Adkùnrin sílẹ̀. Èrò kábí kùdùkù wítì kùnútù wọ́tù mọ́tò ìṣòro ti ní dèdè rẹ̀ ọmọ olè kí kùnútù nàwázẹ̀ olè àwọn kìrìtì fi àjẹwálé sí kùnútù nàwázẹ̀ nínú kùnútù nàwázẹ̀ nígbà náà ni kí wọ́n sún náà lọ́kọ́ mẹ́lẹ́kà fèrè ni kùnútù wọ́n di ẹ̀mí kùnútù nàwázẹ̀ nìyẹn o èyí tí a máa ṣe orùkù kùnútù wọ́tù a máa ṣe lọ sí rùkù kùnútù nàwázẹ̀ a máa ṣe orùkù táwọn ìṣẹ̀lẹ̀ ìtàkàtìlẹ̀ mo ti yé wọ̀láwò sára àlẹ́ náà àwẹ̀ fúnra rẹ̀ kí yẹ sọ pé bóyá òun wà nǹkan tí wọ́n wá nǹkan ni ó ní òun gba àwẹ̀ mẹ́wàá ó ti sọ fún pé ó pẹ̀lú fún ọgbà ìjọ friday pé òun wà nǹkan ìtàn ó ti gbà náà ọlọ́wọ́ sọ fún ìgbà rẹ̀ èmi ọmọ léwu ní ká kúrò nígbà jẹ ọmọ ọba tó bá ti gbà ìfún mi tó ń pè pé nọ́dọ̀ ọlọ́run tó bá ti gbà ìfún mi tó ti gbà ìfún mi ti fọ́ sùn ọlọ́run fún gbà mẹ́wàá ti fọ́ sùn ọlọ́run fún ọlọ́run kó fanú mi gbà mẹ́wàá ọlọ́run bá ó ní kó fún mẹ́ ẹ̀yìn náà ń gbàgbọ́ àmẹ́wàá yẹn tó wá kó fún mi láwọn ni friday wà mẹ́ kó sọ̀dẹ̀ wà mẹ́ kó fún mẹ́ friday kó fẹ́ gbàwẹ̀ kó fún mẹ́ àwọn ẹgbẹ́ bí i fẹ́ gbá àwẹ̀ yẹn mẹ́wàá ọdún mẹ́wàá yẹn tí fúlẹ̀ òsì ní kọ́tí níbi láọ̀dẹ̀ àbí kò sá burú mẹ́. àwọn bá wọlé sí friday friday tẹ́lẹ̀ gbọ́dọ̀ wà mystic lagan friday bí àwẹ̀ àràfá friday bí àwẹ̀ bí friday nínú àdúgbò náà wà àlébìsílẹ̀ àràfá kẹ́tọ́ lọ sí láyé rẹ̀ bàbá kan bẹ̀rẹ̀ sí láyé rẹ̀ ìjọjú àpò sí wọ́n yìí fún wàá fún wà ní kán báwò àwọn tó wà lára àpá kún ó jẹun ó di wa tó sẹ́gun yẹn gbàgbọ́ yóò fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ àwẹ̀ ó di yé aláwò tẹ̀lá rẹ̀ náà. ara sàárẹ̀ wà ní àwọn àlọ́ sí ilé gan ní bọ́kùnmá rò rí mi tí wọ́n sá ní kí nígbàtí ti bẹ̀rẹ̀ gáàni àyín tó ní gbígbà ìjọba ìmá rírí wọ́n ké sáàtì mọ́lík gbogbo wọn ìgbà àpọ̀ ní àwọn bẹ́rẹ̀ abẹ́ ìsìn kí máa gbà tí wọ́n pariwo sí kìgbà tó máa rò pé irú bílà rẹ̀ gan dé tí èèyàn bá wà dé gan tí èèyàn bá kú gan wọ́n bá fi àjà mẹ́lẹ̀ rí èèyàn gan tí ó ní àti kìyàn tó bá àbí báwọn nìkan ní tó ọ̀rọ̀ yẹn sàrù báyẹn ọ sàrù mi lójú ọdún àbẹ̀rẹ̀ mọ́mọ́ sí ni àwọn bí àwọn ìsìnkú sí mọ́mọ́ sí kúrò aláàgbà ọmọ sọ pé ẹ̀rìgáfẹ́ ẹ̀rìgáfẹ́ ní ìsàtù sí ọgọ́rọ̀ ọgọ́rọ̀ kan kò sí mẹ́rin ní ọ̀nà tí bá mẹ́rin àwọn àgbà ọmọ kan sí ẹ̀sì àgbà àgbà àti ìkan

Immediately you condemn that video. It's no longer binding on you to stay there. You have to take a leave and leave them for their own reason. Kuna rada suna, wani rada da abin, wani rada da rada of back abin. Kuma ba ta da abin, wani rada da abin su na wuta da yi. To confirm is not telling me. Confirm is not telling me. And if it's only good, then I'm going to the police. ليه؟ نعم دول الحديث في السوء الطبي المتن والنفس سند بكثرة حديث هتوصل لأن نريته بالحديث change of transmission the balance between sun and hadith is correct of Islam والله تعالى أعلم nípa wítìrì tí ẹ ti bá ìfún wa ṣé ẹ tó bá ṣiṣẹ́ ìgbà nísìnyí nígbà mú síkà tí ó ti rẹ̀ wá ṣé kọ́ka lùkúnú ti ẹ̀nẹ àbí. ẹwọ́n tí ó gbàgbé tó ti rẹ̀ bẹ́ẹ̀ ó di náà. àwọn alùpùpù sẹ́lá ìdáàbò ṣàfihàn. ó rẹ̀ tó bá yan àwẹ̀ fún ara rẹ̀ bẹ́ẹ̀ ṣọ́bọ̀ wá rí gbà bá jáde láyé tí wọ́n lè bá san gbèsè wà àbí owó kúlẹ̀ pẹ̀lú. wọ́n pẹ́jẹ̀ jẹ́ ọlọ́ọ̀bá ti bá sọ̀rọ̀ báyìí fún mi màá ti báyìí tí wàá gbàgbé ní wọ́n san ẹ̀rọ wọ́n lọ́wọ́ bá bẹ́ẹ̀ báyìí lọ́wọ́ rẹ̀ ọ̀dọ́ mẹ́wàá lẹ́yìn tó tọrọ rẹ̀ ni tí wàá gbàgbé yìí mẹ́ àwọn tó wà gbà ti báyìí Tí ò bá sọ́ ní kíyàn gbọ̀ngàn kó kọ́lẹ̀ níbi tí gbẹ́gbẹ́ ní mọ̀jẹ̀ àwẹ̀ gbẹ́gbẹ́ àwẹ̀ mẹ́wàá o wọ́n ní níbi tí mo jẹ́ ni ó di gbèsè tọ́lọ́ ló ti jẹ́ kí ẹ̀kẹ́ ẹ̀sán ó di wà ọlá òtàlà rẹ̀ ìjọba tó lórí ọlọ́kàlẹ̀ ti fọ́nà wà lẹ́bi tí ìlà fún wa